ẹ̀sẹ̀ tí ń bẹ́ńbẹ̀ ọlọ́run bẹ̀lẹ́dà kọ́ mọ́ fi dùn wọ́n bákan náà gbogbo àwa táwa náà bá tún fẹ́ jẹ́ olùkúnlọ́wọ́ lérí ètò yìí account number wa tí a mọ̀ fi sọwọ́ sí òun náà ni money point account wa òun náà ni six six seven seven one six seven three three three òun náà ni account number wa lẹ́ẹ̀kan sí six six seven seven one six seven three three three òun náà ni account number wa bákan náà ká tún mọ́ gbàgbé yìí pé nígbà tí a bá ti ń bọ́ sí ọwọ́ ìgbẹ̀yìn nínú Ramadan àmọ́ ń fún àwọn tó jẹ́ àwọn opó àbámọ̀rú kan ní nǹkan ọdún káwọn múra eléyẹn náà kalẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ dàkọ́ gbà fún ẹnìkọ̀ọ̀kan wa lówùrọ̀ tèmi àwọn ṣáàtù wa ti wà pẹ̀lú wa àkórí ìbánisọ̀rọ̀ èyí tí wọ́n mọ̀ gbé wa rìn lórí ẹ̀ ní òwúrọ̀ tèmi òun náà ni mo tàà pè ní al-islam wal-aitam islam àtàwọn tó jẹ́ ọmọ òrukàn hmm, àkórí tí a fẹ́ kí ìṣàṣùwọ̀n ọmọ bá wa gbé yẹ̀wò nìyẹn a a fẹ́ ṣe lẹ́lẹ́bẹ̀ẹ́ Uh, Ustazuwa eh, ba salamu sama ara alaikum shi mutum ya ji Assalamu alaikum wa rahmatullahi wa barakatu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatu. Ah, ibi tí a fẹ́ gbà wọlé lè, òun náà ní pé ah, Ustazuwa Mani Umul Aitam, àwọn owó gan la ń pè ní ọmọ òrukàn. Ah, wa ma mansilatuhum fil Islam. Kí ni sì ní ipò wọn gan nínú Islam? Kí ni Islam ní fún àwọn ọmọ òrukàn? Bismillah. A'udhu billahi minash shaitani rajim.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 وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá kọ́fà Allah subhanahu wa ta'ala ta tún ti tọrọ àlékún kẹ́ àti ìgẹ̀ ìtọ́bádà tí ń ṣe tẹ́lẹ̀fà Nabi sallallahu alaihi wasallam tí ń jẹ́ ọ̀kan nínú ọ̀nà ìjọsìn fáwọn náà ọba àdàkọ́ bá wa ṣe bẹ́ẹ̀ fà Nabi àti àwọn sùhábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfa ìsìn ọba wa dúró tì wọ́n gbogbo àwọn tọ́jà mọ́jì káwa ní ọjọ́ fìtínà fáwọn tó jáwọn aṣáájú innaka waliyu dhalika wal qadiru alayhi innaka ala kulli shay'in qadir bákan náà gbogbo olùṣe ìnáwó títò náà fi ń ṣe pàápàá jùlọ gbígbà bíta sí le tó tó ra bọ̀dọ̀ mọ́ wí lórí àwọn èèyàn tí ó yẹ pé ọjọ́ lólùfẹ́ ètò yìí náà pé ah, àwọn tẹ́ mọ fáwọn èèyàn rí pé a ní ọrẹ ni ó ti yé tá a fi ń tọrẹ so ó ti ní iye tí wọ́n ti ná lórí àwọn sẹ̀mó bags tá à ń pín ní ohun tó ti close to a million naira over seven hundred thousand naira sọkọba àdàkọba àṣẹni kọ̀ọ̀kan lẹ́sàn bí wọ́n náà bá fẹ́ darapọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn wọn ti ṣe àti ná more than seven hundred lórí ìṣẹ̀mótà ń pín yẹn tí o ti kan owó ti ètò ọba àdàkọ̀ ṣẹni kọ̀ọ̀kan lẹ́sàn rẹ o kódà tèmi ti ń sọ̀rọ̀ ti ní one naira mi kọ́ àwọn èèyàn ní ṣe kíni wọn ṣe jazakumullahu khairan náà ìbéèrè tí wọ́n béèrè gẹ́gẹ́ bí àkòrí wa ni pé al-islam wal aitam islam gẹ́gẹ́ bí ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn látọ̀dọ̀ allah subhanahu wa ta'ala òun náà sì ni ẹ̀sìn tọ́ba adẹ́dàá tó recognize orí rẹ̀ ni ó sì gbé báyé èèyàn ọba ṣe látàlẹ́ kí á máa rẹ̀ ó sì rí lórí Islam lọ́ba adẹ́dàá gbé e lé òun ló fi jẹ́ pé lọ́dọ̀ ẹlòmíì yọ yàtọ̀ ní pé tó ní Islam tó bá fẹ́ define rẹ̀ wọ́n sọ pé total waste of kini of life ìwà tó sọ pé life ti bí nìkan kọ kì í ṣe àyàtò dúníyà nìkan o life here and hereafter ó di yé torí pé àwọn mílè pé culture ní ń jẹ́ bẹ́ẹ̀ àkọ́tọ́wá pé total way of life bá ní culture nínú definition tí wọ́n mú wá ní àní tako ṣùgbọ́n tí wọ́n ní ọ wà limited sí area kan tó ní tó jẹ́ culture nílẹ̀ Yorùbá kò ní jẹ́ culture nílẹ̀ Haúsá wal Islam Islam sì ní sọ́ọ̀lìhún aw muslihun likulli samanin wa makanin tó jẹ́ ìsìn ó tún wọ̀ pé Islam tó bá ti pè é ní pé òun ni àkójọpọ̀ ọ̀nà tá a fi lo ayé tí mo sọ bá lè kìyàmọ̀ ẹ̀ ní òṣèkínni bí ó ṣe rí. Now our islam lẹ́gbẹ̀ẹ́ kan wọ́ọ̀l àìtàm wọ́n ní àwọn wo ni à ń pè ní àìtàm ṣùgbọ́n nínú tọ́pìkì yìí nìsín islam àti àwọn ọmọ òrukàn a rí i pé gbogbo ọmọ tá a bá bí láyé pé ọmọ ní ọmọ ọ̀jẹ́ ńgbà tí a bá rẹ̀ bá ń bẹ ṣùgbọ́n kì í ṣe gbogbo ọmọ ni a lè pè lọ́mọ òrukàn ipò kan ni pẹ́kọ̀ báyìí lọ sẹ̀sà àwọn kan pé ẹ̀yin ọ̀jẹ̀ orúkọ yìí kì í ṣe orúkọ téèyàn mọ́ jẹ́ dọjọ́ àlè. ẹ jẹ fúgbà. bí transitional stage látàntorí ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ sí ẹnìkan nínú àwọn tí wọ́n ń jẹ́ kíni tí wọ́n ń jẹ́ òbí látàntorí ìṣẹ̀lẹ̀ tó lè jẹ́ ká sọ bẹ́ẹ̀ ká gbé báyìí gbogbo ẹni tó bá jẹ́ pé ń sì ń bímọ lọ́wọ́ kódà tèmi tí ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ tí bá ń bímọ lọ́wọ́ tí sì ń bímọ lọ́wọ́ tí ń bímọ lọ́wọ́ ọkàn rẹ̀ ò balẹ̀ pé wọn ò ní pe àwọn ọmọ òun ní ọmọ òrukàn tọ́ ayé pé dòní ti ń sọ̀rọ̀ báyàwó rẹ̀ ń bẹ́ nínú oyún ni ó di é àbẹ́ òtún òkú tún tó tí kò láyé tó jẹ́ pọ́sà ń bímọ lọ ń bímọ lọ ọkàn rẹ̀ ọ̀gbọ́dọ̀ balẹ̀ pé àwọn ọmọ rẹ̀ ò ní jó kọ àwọn ọmọ òrukàn alákọ̀ọ́kọ́ ni lápẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì àwọn tọ́kẹ̀ wọn lè balẹ̀ lẹ́nu tó bá jẹ́ pé ọjọ́ orí tó ti dà láwọn àwọn ọmọ tí wọ́n sì ti bí gbogbo wọn lápẹẹrẹ wọn ti kọjá ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó dé kò sí òun yóò tó lè ṣẹlẹ̀ táwọn tó fi wọn ní kíni ọmọ òrukàn ní ṣẹ́rẹ́ an ó ti àbí ká sọ pé àkìkíyàn àwọn ọmọ òrukàn ní pàápàá definition rẹ àbí nínú àyàfi tó bá pé yà ọmọ nítorí pé kankan ni wọn lè mú ó pé gbogbo ẹni tí bá ń bímọ gbogbo ẹni tó bá ti bímọ kalẹ̀ tó ọmọ kéékèèké tí àwọn ọmọ gbogbo ọmọ rẹ̀ kọ́ ló ti wọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti yé àwọn ọmọ yẹn kò gbọdọ̀ nífọ̀kànbalẹ̀ pé àwọn ọmọ yẹn ò lè jẹ́ ọmọ kan ó tún ọ̀kọ́ àwọn tó lè fúri ní pé ìgbésí ayé kan àwọn gúrùpù kan lọ́ba àdàdà ẹ̀yìn yìí ẹ́ kọ fúngbà báyìí. wọ́n sì mú ìstukọ̀ wọ́n mú kẹ́límà yẹn jáde nù ṣe sọ́rọ́fù kọ́ ìmìsàn sọ́rọ́fù abẹ́ẹ̀kọ́ látara yútùmí wà yútùmí tìlọ́gà òun náà ni al-infirad kéèyàn orí rẹ̀ lóhùn nìkan ó wà láṣọ wà yatim alfard èèyàn kan tó rí rẹ̀ lóhùn nìkan mansora munfaridan ẹni tó dòhùn nìkan fúnra rẹ̀ bidunil abi láì rí bàbá rẹ̀ nínú èdè láǹsọ yẹn o bákan náà nínú èdè Ayutumu òun náà ni fòkúdánù àbí èèyàn ṣàfẹ́kù bàbá rẹ̀ bàbá rẹ̀ ẹjá mọ́dé gbólóhùn ayútùmù náà gan afáwa ibn manzur wọ́n ní wọ́n mú látara wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà tún jẹ́ algafulatu torí pé ọmọ tí bàbá rẹ̀ bá kú so ní kẹ́lìmọ̀ yẹn fi jẹ́ pé wọ́n ní àwọn yẹn sábà fẹ́ mọ́ gbàgbé ìpín rẹ̀ wọ́n fẹ́ mọ́ gbàgbé ìtẹ́kíá rẹ̀ àwọn náà ní sì ti láwọn ọ̀rẹ́ tí tí wọ́n ti kú tẹ́pẹ́ ńgbà tí wọ́n ń bẹ àmọ́ pera wa nígbà wọ́n ti kú nísìnyí tọ́wọ́ pé bàbá ti ń sọ̀rọ̀ yá mọ́ rántí ẹlòmíì ẹ̀mí àbábá pàdé ọmọ yẹn ẹ̀mí ọ̀sáàbà nífẹ̀ẹ́ lọ ọbẹ̀ ara ohun tí mọ́ bí tọ́mọ bá ti wà nípò yẹn ni pé negligence irú ọmọ yẹn fẹ́ mọ́ ṣẹlẹ̀ sáwọn tó bá kú. túnmíyà yẹtíìmù yẹtíìmù lẹ́ánnahu torí pé àwọn yẹn sábà mọ́ fọ́nú fọ́ra nípa àṣedáadáa sírú ọmọ bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ láyé ńgbà tí wọ́n bá rọ́ lójú ni wọ́n mọ̀ sí kíni ni wọ́n mọ̀ tì torí pé ọmọ tá à ń ṣe dáadáa fún nìsín nígbà tí bàbá rẹ̀ ń bẹ ebi yóò dé ọmọ dáàdì rẹ̀ ni pé bàbá yà mọ̀ pàdé bàbá kí ni wọ́n gùn mí ló abẹ́ẹ̀kọ́ ni ọmọ akíá ọmọ rẹ̀ jíṣẹ́ rẹ̀ o ọmọ rẹ̀ ṣe kíní kan o ṣùgbọ́n bàbá rẹ̀ tó kírètì pé àwọn ọmọ kí wọ́n gba lẹ́vù yẹn kọjá torí àwọn pákéjì oríire kan páàkì ni pé ẹ ti ara àwọn eléyìí rí nǹkan báyìí ẹ ti ara àwọn eléyìí rí nǹkan báyìí tápàdà mọ́ débẹ̀ o torí pé àkórí ẹ̀rí pé episode one ọlọ́run kẹ́ mọ́mọ́ sílẹ̀kì àwọn kan ni pé ẹ̀yẹn wá gbà bí kọjá torí àwọn kan náà tá a fẹ́ kí wọ́n gbà bí oríire kan kọjá kọ́ wọ́n tẹ oríire kan kéèyàn bá tọrẹ fún ọmọ tí bàbá rẹ̀ ń bẹ láyé kìí ṣe bákan náà ni ẹ̀san rẹ̀ àtòrí tí ń bẹ bí òun gbẹ tí sọ́lọ́ pé à ah, torí àwọn ọmọ mi kìíní kan òun ọ̀lẹ́ tí ó sọ bẹ́ẹ̀ mọ́ tó kálukú bá pín tẹ́ fọ́mọ rẹ̀ tí ẹ̀pẹ́ tó bá dá bá sàánú ní ó tó kẹ̀hún nígbà tó bá yé wọn tẹ́ni náà tó sì bára rẹ̀ ní kò ní tí ò wora rẹ̀ pé ńgbà tó ti dì báyìí yẹn ayé tòun ò lè nítumọ̀. ìdán ṣẹ́ra án nínú ṣẹ̀rí àṣìláàmù tá ń pè ní aliyetim aw àbí ká sọ pé àwọn àìtàm níjàmù rẹ̀ òun ni mamata abuhu qabla bulugihi aw umul ladina mata abuhum qabla bulugihim òun náà ni àwọn tí bàbá wọn bá kú síwájú kún ó tó bàlágà kún ó tó tó age of puberty ó ti yé wọ́n ti dẹni tí àtọ̀ ti ń jáde lára rẹ̀ pé tó bá kọlu obìnrin ó lè lóyún àbí tí ń ta kóró gbáàyà àbó ti rí ẹ̀jẹ̀ táàtì ń sọ pé lágbájá ń ṣe nǹkan oṣù nínú àmì táàtún rí ó lè ti mọ ohun abẹ́yá àbí run àwọn bòmíì ẹni tí ọba tí ọba rẹ̀ bá kú tí ò tí ìbàlágà òun ní jẹ́ ọmọ òrukàn. bẹ́lẹ̀ ẹni tó bá sàbíyẹ̀ tí ìmìn òun yẹ́ sọmọ òrukàn mọ́ ò torí pé eléyìí náà pàtàkì láwùjọ wa. nítumọ̀ pé ìparí hádùgbà tá a fi pé ó kọ̀ yọ jẹ láti bàbá ìdíwà yìí ọmọ tó ń bá bí ní látijọ́ wọn ti bí òjọ́ nìsín títí dìgbà tí ó fi bàlágà bàlágà lè pẹ́ ẹlòmíì lọ́kùnrin ṣùgbọ́n gbà táwọn onímọ̀ tí wọ́n yẹ̀ wò wọ́n ní ọpẹ́ títí bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ọba tiẹ̀ lé yóò lé ọdún díẹ̀ náà ni táfi lè pé ọmọ ọkùnrin ti ṣe kíni ó ti bàlágà tóun ní ó sunjọ́ kan yọ́kẹ́ wo ni pé táwọn da kókó sí mi lára tọ́ba ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n náà ti ń gbọ́ nìyẹn o tó kọ́ra tọ́ba ti ṣẹlẹ̀ sí ọ bẹ́ẹ̀ ha o ti ní ẹrù lọ́rùn o ti di alimokalafu o ti dẹni tọ́ba ẹ̀dá la ẹ̀sùn ọ̀rìn tí ó bi ọ́ léèrè pé kílédé tó kírun kílédé tó gbààwẹ̀ àwẹ̀ rẹ ti kú òní pé mo gbà lónìí mo dí lónìí tí wọ́n máa bi ọ́ pé mélòó láwẹ̀ rẹ mẹ́fà mo gbà lọ́dún tó lọ ó di kíníkà lọ́dún ìgbà tó bá ti gbé jù kalẹ̀ ó ti dẹni tí ó jìyà. bẹ́ẹ̀ náà lóbìnrin tó bá ti di kówọ náà ti rí i pé o ti rí nǹkan oṣù rẹ àwọn àmì tó rí nìyẹn kí lágbára lè ta fi so eléyìí afáwa Ali radiyallahu anhu afáwa Ali radiyallahu anhu kátókẹ́kọ̀ọ́ ńbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ gbajúmọ̀ lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ pé karamallahu wajhahu àwọn ṣíà tàbá mọ sọ́lá òjò wa báyìí nísìsiyìí torí pé ṣíà ti ń wọlé yorùbá àwọn ni wọ́n gbé gbólóhùn yẹn kalẹ̀ láti fi sa àlílẹ̀ sàspẹ́ṣíà pé òun nìkan ni òforí balẹ̀ fó sàrí nu gbogbo àwọn sọ̀hábà wa pé ah, ah, àfàwọ̀ abdullahi bin zubair ńkọ́ wọ́n pọ̀ lọ jàrá gbogbo ọmọ tí wọ́n bí sínú islam ni òforí balẹ̀ fó sàrí. ọ̀dà àwọn yẹn pọ̀ nínú àwọn sọ̀hábà ṣùgbọ́n láti fẹ́ dá wọn stand out láàrin wọn bí lákọ̀dáṣà tí wọ́n ń gbé fújú wọn jẹgbẹ́ wọn lọ gbólóhùn mm. yẹn ti wá kọ́mọ̀ lórí ahọ́n ọ̀pọ̀lọpọ̀ kódà àwọn àtàjà àfà alẹ́ pé karamallahu wajhahu karamallahu wajhahu àwọn sí àá sì rọ̀rọ̀ kúrọ̀ sí wa lẹ́nu. àwọn yẹn sì ń fọn ká tába ti dákọ àfàwà alẹ́ radiyallahu anhu mm. bá a ṣe sì fáwọn sọ̀hábà yòókù náà kódà eléyìn ló ní trademark nínú alukur'an yẹ bàbá àdìdà sọ pé radiyallahu anhum wa radu anhu ẹ̀kọ́ mi tún nìyẹn àwọn wá ní hafistu min rasulillahi sallallahu alaihi wasallam a jẹ́ pé kò sí yìí ń bi ká gbọ́rọ̀ ká mọ́ sọ gbogbo àwọn wáhà síta ń se yẹ ẹmọ́ gbọ́ lágbọ́dánù kí wá ní tẹlòmíì ní gbogbo tá gbọ́ yẹn a sọ àwọn sọ lánàlẹ̀ sì fi sẹ́kù ara rú rẹ̀ lélẹ́yìí táwọn ọba sọ eléyìí kún omu dé tí tó sallallahu alaihi wasallam ó ní mo sọ nígbà tá nẹ́bí ń bá mi sọ̀rọ̀ mo sọ látọ̀dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam tá nẹ́bí sọ pé la yutma kò sí ìjọmọ òru kan ó ti yé báàdà ihtilan lẹ́yìn ìgbà tí èèyàn bá ti ń lálàá tó ti dẹni ọkùnrin àbí tó ti dẹni tó lè ṣe kíni tó lè gbóbìnrin mú ó ti yé tí wọ́n sọ pé lágbájá tó látàntorí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí lélẹ́yìí. ẹ wá rí i pé ìjọ́mọ òrukàn ó jẹ́ ìpele kan nínú ayé àwọn tó bá wọ bàdà ni wọ́n ṣẹ̀ṣà kọ́ wọbẹ̀ àwọn tó bá sì wọbẹ̀ mọ́ bànújẹ́ kódà a ní àwọn ex orphan àwọn tó jẹ́ pé àwọn ọmọ òrukàn tó jẹ́ pé ẹgbọ́n tí wọ́n ní ex officio tó pé àwọn tó ti fọ́ọ̀lù síbẹ̀ rí ẹni ọlá ni wọ́n kódà táwọn atá ń bẹ tá a jọ́mọ òrukàn lápẹẹrẹ nísìnyí irúgbà tí bàbá tó bá wà jáde láyé rọ ìmọ̀ ọlọ́hu ọgọ́fàr ọba ẹ̀dọ̀ kọ́ sàforíjì fún wọn kó wọn kò sínú ọmọ kankan tá a lè pé wọ́n fọmọ òrukàn ẹlẹ̀ torí pé kò sí ẹnìkan tó kéré ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò sẹ́nìkan tó ṣe kíni tó kéré ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ajẹ́ pé ó túnmọ̀ pé bàbá wa kú àìsàn ọmọ àti jáde náà ẹ wá rí gbólóhùn àìtá àbí àwọn tí ọmọ jẹ́ pò yẹn nínú alukurani alukurani mẹ́sàn isu wọn torí sùn yẹn pàtàkì ní ọ̀nà méjìlélógún bí alifáàdín mùtànáwìá ó pẹ̀lú àwọn gbólóhùn ọ̀tọ̀ọ̀tọ̀ ó níbi tó ti wá ní mufrad ó níbi tó wá ní jamu ó níbi tó wá ní ó ní gbólóhùn aliyetim aliyetim aliyetim aliyetim ọ̀nà márùn ni yetiman tọwa nẹ́kra ó tí ẹni sìn ọwá lọ́nà mẹ́ta ọwá lọ́nà kíni ọwá ní ọ̀nà mẹ́ta ẹ̀tọ́ gbà tí mo sọ pé ìṣúra tí sọ pé àwọn yetiman za makrobat sa makrobat so yetiman àti nígbà tí mo sọ pé nàmánú tí mo kún lè wájú láàrín sọ̀rọ̀ báyìí pé yatiman wa asira ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ eléyàn ọ̀pọ̀ so atúnrígbò míì náà bẹ́ẹ̀ so yatimayni eléyàn wà ní suratul kaf yatimayni so yatama tọ́jẹ́ jámù òun wá ní ọ̀nà mẹ́tàlá nínú alukur'ani nírọ̀ ni wala takrabu málàlì eh, yatimi ó wá ọbẹ̀ tó ti wọ́n yatama bí ti sọ pé eh, wà abudullah wala tusiku bi shay'a ọ̀ṣọ́ bẹẹ bẹẹ bẹẹ bẹẹ lọ ó wá ní twenty two times tó jẹ́ pé ń ìnáyà ọba tó dá wa tó sì mọ̀ pé àwọn kí wọ́n paasi stage yẹn kọjá ló fi jẹ́ pé kò òkè gbogbo àwọn tí ọfọ fọ́ lójú láyé ọba tà fún wọn ẹni tí gbogbo yóò ti sọba fi gbàgbé ròyìn kò sì gbàgbé ẹnikẹ́ni ló fi jẹ́ pé kí ọ̀rọ̀ rẹ̀ aláàmọ̀rí rẹ̀ kí ọ wà nínú alukoran dẹ́bọ̀ báyìí sọ pé inú láwùn mahfuz tá a ti kọ kádàrá yín síwájú kẹ tó wá gan ká tó sẹ pín kó wá pé ayé ànábì báyìí ni wọ́n wà ìgbà báyìí lọ́ wà ilé báyìí wọ́n ti ìlú báyìí ti ó gbé mi báyìí kó tó gbé mi báyìí ó ní máa wa anta inú àwọn kẹtọ́ báyìí dáadáa ìwọ náà wọ́n ní ipò wá ní àwọn ọmọ òrukàn wà nínú islam láti dáadáa wá nígbà tá a ti mọ̀ pé gbogbo àwọn alhambiya gbogbo àwọn anábì ọlọ́run mùsùlùmí ni wọ́n gbogbo àwọn anábì ọlọ́run kílà pé wọ́n mùsùlùmí ni ó ti jẹ́ pé islam kò sí ẹ̀sìn kan káti pé fítúrọ̀ ìjọmọ èèyàn náà ó kẹta fún pé á ká mọ tijú ara wa ń tá a rí ara gbà tó sí ṣùgbọ́n islam tó jẹ́ sí gbogbo àwọn anábì ọlọ́run yẹn ó ka ọmọ òrukàn sí débi pé ìfiwọ́n ráre bí kéèyàn mọ̀ fi ìfọ̀kànbalẹ̀ àwùjọ kámọ́ sí kíni kámọ́ fi ráre ni àbí kámọ́ fi gbéṣẹ́ ayé àwọn tó bí wọ́n ń bẹ gan kámọ́ fi ráre ló fi jẹ́ pé ẹ̀sìn Islam ìwọ àwọn tó jẹ́ àwọn ọmọ òrukàn tá a ti sọ díẹ̀ nípa rẹ̀ yìí tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn tí ò jẹ́ mùsùlùmí nǹkan tí wọ́n fi ráre ni wọ́n mọ̀ jẹ wọ́n mógún ni làwọn àyà yẹn fi wá tó bá ti lọ kágbó àwọn àyà tó sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ jẹ wọ́n mọ́ ogún ni kódà Islam kéta fún pẹ́tẹ́ bá fẹ́ fẹ́ ní tọ́jọ́ ọmọ òrukàn báwo lẹ́sẹ̀ sí pẹ̀lú rẹ̀ àyà wá lórí ẹ̀ lọ́tọ̀ àtúwárí àwọn ẹ̀sà àwọn ọba nínú àwọn ọmọ òrukàn tọ́ba dẹ́dà fún wọn ní odidi súrà ó fi dìskọ́sì bí wọ́n ṣe wá yàtọ̀ sí odidi súrà ọtọ́ múnú àwọn àyà mi so ni pé kódà àwọn tọ́jọ́ mọ òrukàn yẹn lọ́kùnrin lọ́ba àwa tá a jọ́ mọ òrukàn ọlá wa ò lè tó ọ̀tọ̀ tiwọn Allah subhanahu wa ta'ala wa gbogbo àtọ́fẹ́ sẹ̀sà iṣẹ́ tó ga jù àwọn ọmọ òrukàn ló gbélé lọ́wọ́ iṣẹ́ tó kún jù tó sì lágbára jù ọmọ òrukàn ló gbélé ọ̀tá lọ́mọ òrukàn náà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ òrukàn lànàbì sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ àwọn tí wọ́n ní bàbá tí a bá wọn bẹ tí ó pé ń dúró tì wọ́n náà lónìí agbójúlé bàbá dáàdi wa ń bẹ kó lè lómi lòkó òun ti lọ kí torí pàáfàá ní bàbá òun ó ti yé òun ò rólé rẹ̀ àà hmm. tí ọba ká ojú ẹ̀ ayé ọba ni ka ọba da mu anabi sallallahu alaihi wasallam náà suratu sikini ń bẹ iṣẹ́ tó sì ga sallallahu ma arsalnaka illa rahmatan lil alamin sallallahu

ni tí àríwá nínú bàbá rẹ̀ ti kú tí sọ pé ìní nàzàrtù laka máa fi batni mu'arrara fataqabbal minni ilé àti dé àbí náà lára pọ́ wá jẹ́ ọmọ òrukàn ọ̀tàǹpà ayé rẹ̀ ọ̀bàjẹ́ torí pé àwọn tí ń bẹ nígbà yẹn àwọn mùsùlùmí tẹ̀sìn yé tí wọ́n bẹ́tà tó yẹ káwá ń bẹ lónìí ọjọ́ tó fi jẹ́ pé ìjọmọ òrukàn ò ní mọ di àjàgà fún wa déńjà fún wa ní láàrin àwùjọ bàbá rẹ̀ tó ti kú ló fi dàdà kúdà kò ní símbẹ̀ tí bàbá rẹ̀ bá kú sẹ́yìn tẹ́ láyé náà ti kú ni ṣé ìsìláàmù ò sí lára ẹ̀yin tẹ́yìn náà ń ṣe kí ni tẹ́ láyé ni a padà débẹ̀ òun náà wá bímọ kódà èèmọ̀ tó fi jẹ́ pé àṣín àyà tún mí àyà ti iná ẹ̀ ní bá ti rẹ́ tó jọ mọ òrukàn ọkẹ̀ kú báwo làwọ́ ṣe lo yẹn tó fi jẹ́ pé látara rẹ̀ siyadatul iman yóò ṣe kíni yóò mọ̀ sí wa baraka siyadatul risk ó jẹ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ sọ ki, àlékún àsìkí àlékún àánú yóò mọ̀ ṣẹlẹ̀ pé bàbá àti kú yẹn ọlọ́run fẹ́ káwọ́ káṣà ò tí látara ni. àwọn tí bàbá wọn bá kú yẹn ẹ̀dá kan special tí wọ́n sì wà nípò ọmọ yẹn sọ pé àwọn orè kan sọ pé níbi táàtì rí lọ́dọ̀ tí wọn. naam ẹ wá wo èèmọ̀ mariam tẹ̀wọ́n bàtí ìyá gẹ́gẹ́ bí mo bí ọmọ yìí kìíní kan kálukú gẹ́gẹ́ ah so ibi tẹ́ ọkàlùkù wá jẹ pé ta ni ó wò á padà débẹ̀ ta ni ó ṣe kíni ta ni ó wò ṣùgbọ́n àwọn òṣèré tí wọ́n sì ń kéta fọmọ tí wọ́n gbọ́ ìsìláàmù yìí tí wọ́n sì mọ ìyẹn ọmọ òrukàn tí wọ́n bẹ̀ ń gbà yẹn wọ́n wò so bàtà òun ní ọ̀tọ̀ wa bímọ ọlọ́run wò pé ṣé tiẹ̀ rí bàbá ilé yóò kú òun ọ̀tí ẹ̀ ní ní bàbá ni bàtà òun wà bí ó bí isa isa òun ọ̀wá ní bàbá ìyá nìkan ló ọ̀fẹ́ jọ ara wọn bàbá tiẹ̀ ò sí láyé ni tó ebi ìyá tó ebi ìyá rẹ̀ òun ò ní ní bàbá èèmọ̀ ńláńlá. lọ́ba ẹ̀dá síbẹ̀ láti fi kúdírà rẹ̀ láti fi hàn wá tí ọmọ jẹ́ ẹ̀kọ́ fáwa tá ń bẹ. báyìí ohun òfin tó wá. mo tágbára mi lè ká agbára rẹ̀ ọ̀ka nkẹ̀kẹ́. àbí wọn náà tí wọn náà jókòó ń gbà dáàdì tí ń bẹ ọkàn mi balẹ̀. àbí wọn náà tó ń pè tí n bá kú o àwọn ọmọ mi ó n ò lè má hmm, ọlọ́nkẹ́jọ yọ pé èèyàn lóbi láyé o olóbi láyé o tẹ́ bá ti gbà fún mi tó jẹ́ pé àwùjọ tí wọ́n ti mọ iyìn mi tí wọ́n sì mọ òfin mi tí wọ́n sì ń pa á mọ́ lọ mọ́ bá wà ẹ mọ́ páyà tó lórí pé àwọn wà láwọn ọmọ òrukàn nígbà tí wọ́n sọ lẹ̀kẹ́ pé nígbà míì bàbá ẹlòmíì lè mọ́ kù wọ́n táwọn ọmọ pé ọmọ òrukàn ni tó bá ń rí àwọn obìnrin òkú sọ pé ọmọ òrukàn tó kó pé táwọn ìyàwó yẹn ń sìn lò ẹlòmíì ọmọ rẹ ti dàgbà náà ní sì ń pariwo ọmọ òrukàn làwọn ọmọ ọkọ òun dà àwọn ọmọ bá gbà tó bá fẹ́ pín ọmọ òrukàn tó bá lọ gbà ọ̀hún lọ gbà dúkìá dúkìá lọ gbà

kọ́lọ̀ mi wọ́n tó lè tẹ̀ sí la nǹkan hmm. àwọn ọmọ òrukàn ni o so táwárí ẹlòmíì gan téèyàn máa ń ṣe bẹ́ẹ̀ téèyàn máa ń ṣe bẹ́ẹ̀ hmm. bíi kéèyàn ọmọ jẹ́ pé ń sọ bóun ṣe wà pé òkú ayé lòun tí máa ń kó dúkìá ọmọ òrukàn tí ń kó fáwọn ọmọ rẹ̀ tí wọ́n ń bẹ láyé àbí kò tiẹ̀ kó fún wọn ló fi jẹ́ pé ọmọ mi ọmọ ọbẹ̀ láyé bíi pé ọmọ òrukàn ni ilé yẹn ni kí wọ́n fẹ́ fi tà lílù bàlárí ó ti yé fún ẹsẹ̀ orin kan gbajúmọ̀ ẹsẹ̀ yẹn kọ̀kọ́ lu ṣẹ̀ríà rárá ṣùgbọ́n wọ́n ọlọ́pọlọ ni wọ́n bá sọ̀rọ̀ amẹ́ríwá ó ní laysa al-yatim. laysa al-yatim alladhi qad mata waliduhu inna al-yatima yatimu lil-ilmi wal yatimu lil-ilmi wal adabi ó ní laysa kìí ṣe náà fi wò pé kò sí ń bẹ̀ kọ́ ò ó ní. kápẹ́yàn lọ́mọ òrukàn ìjọ́mọ ọmụ ọ̀parí síbi ẹni tí bàbá rẹ̀ kú ìjọ́mọ òrukàn ṣé kíni àtòrúkọ ọlọ́mọ ayà lè sàlẹ̀dọ́rọ̀ à ń tó wá lo ojú wa fún kìbálà jáwọn nǹkan tí ò sí ní sóde ǹjẹ́ sọ pé kò sí ni kò síbẹ̀ ó tún wọ̀ pé definition ọmọ ṣẹ́rẹ́ à ń lè ta ti sọ yẹn ṣùgbọ́n pé ní situation náà yẹn ń bẹ̀ pé ń lọ ayé nípò bẹ́ẹ̀ àfààní ìjọmọ òrukàn ọ̀parí sí bí ẹni tí bàbá rẹ̀ ṣe kíni tó kú o inna liyati ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé iṣẹ́ tí ó yẹ kó ṣe lára ọmọ náà ó ti kọjá mẹ́ẹ̀ẹ́dógún eh, ó ti kọjá mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n iṣẹ́ tó yẹ kí òbí ó ṣe lára ọmọ òbí ta ní àìsí rẹ̀ láti pọ̀mọ̀ lọ́mọ òrukàn bàbá yẹn ń bẹ òríṣẹ́ yẹn ṣe lára ọmọ yẹn kí wá ṣe pó ṣe ọmọ lọ́yà àkọ́ ọ̀gbọ́ àkọ́ ọ̀gbàkọ́ ọmọ ló di pé ọmọ tí aláìlẹ́kọ̀ọ́ kọ̀ṣẹ́kọ̀ọ́ yẹn nílé ìyàtọ̀ mi láàrin àti àkọ́ ọ̀gbà so ó ní ìyẹn kan nílé ṣùgbọ́n ara rẹ̀ dára rẹ̀ mọ̀ kò nípa Allah subhanahu wa makana al ipò ìjẹ́ bàbá kí parental roles tẹ́kọ́ plate of jockey bàbá mi ní tẹ́kọ́ mọ̀ mí ọlọ́mọjà ọlọ́mọ bú pé ṣé bàbá sí lẹ́yìn yìí tọmọ bá ń bí yẹn bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́sì bí mi báyìí nǹkan kẹsẹ̀ lẹ́ni. innal yatima yatimul ilmi wal adabi innal yatima yatimul ilmi wal adabi. ohun tí ó jẹ́ òye ni ni pé àgbà náà tọ̀kọ́ pé àwọn ọmọ òkú ayé àwọn òkú àwọn òkú ayé àkókò ayé ń bẹ lóòótọ́ kì í sọ̀rọ̀ ìmọ̀ ìjà àfa lásán ni àfa sàrúnújì wọn kóòdì kóòdì ni ẹ̀kọ́ ẹ̀sẹ̀ orin wọn ńlá orin ọlágbára tí wọ́n mọ̀ pa àwọn kẹ̀kẹ́ mọ́ síbẹ̀ káwá lè mọ̀ pé àwọn òkú ń bẹ lórí ilẹ̀ tí rìn kì í ṣe tí pé kí ní ká ló fi ní tí ó bá sí mọ́ alààyè ni ó sì mọ́ jẹ́ ògiri ara rẹ̀ lè wà nínú ilẹ̀ báwo ló wí ó ní àhúlé ilmi hayyún àhúlé ilmi hayyún ọ̀lẹ́gùn ba'da mawtihi wa awsaluhu látàtúrọ̀bì rọ̀mímú ó ní àhúlé ilmi ẹni tó bá mọ̀ Allah subhanahu wa ta'ala ọmọ rẹ̀ pé bàbá lòun jẹ́ fáwọn ọmọ kan òun ń ṣẹ̀sìn ó sì àsùnmù rẹ̀ ọ́rẹ́dì láti ṣe ń ṣe irú ẹni bẹ́ẹ̀ ọjẹ́ ni kú alààyè ni ọmọ jẹ́ kọ́dà alààyè rẹ̀ ọmọ jẹ́ alààyè lọ gbére lẹ́yìn ikú rẹ̀ tó ti gbẹ́mìí Wa تحت التراب رميم وأوصاله رميم تحت التراب ó ti ẹ́sìn ògiri ara rẹ̀ ó ti kù jújú nulẹ̀ ló tọ́ pé ah, ogún ti kú ní kódà ti jẹrà wọ́n ti kẹ́ fún lẹ́yìn ajábò zanab tánàbí ní ni síkíní kò ní jẹrà òun lọ́fẹ̀ẹ́ jẹ́ ada ti da ni eegun àdìsí tọ́lá láàfin àwà lórí ẹ̀ ni pé tẹ́yìn bá ti jẹ́ òbí gidi ọmọ Allah subhanahu wa ta'ala ó jẹ́ mùsùlùmí ó sì gba àwọn ojúṣe tó bá kú tẹ́gàn ẹ̀yìn rẹ̀ ò ní bàjẹ́ ní nílé ayé yóò wá dàbí pé àwọn ah, pé ah, ah, bàbá kú bàbá kú ni pé bí pé àbá àwọn òkú ni kódà gbàdí ń bẹ lágẹ tí máa ń bẹ gẹ kí ló fẹ́ ṣe á padà débẹ̀ ọwọ́n wọ̀zúlì jáàlì mayi tún wọ̀zúlì jáàlì mayi tún wàwà yẹ mú sí aláàrọ̀ yùzọ́nù mínàlẹ̀ àhàyà ìwà wà àdìmú wọ̀zúlì jáàlì ẹnọ́kọ̀ ìbẹ̀lẹ̀ mm. ayé mayi tún ni òkèjẹ mayi tó orí wọ̀zúlì jáàlì afọ́nufọ́ra aláìmọba tó da aláìjọ́sìfọ́ba tó da aláìmọ́ tó láyé maitun òkú ń bété ní ó jẹ́ òkú ń bété dápé òkú rẹ̀ gbìn ọ̀tọ́ ní húlò àtijọ́rin lórí ilẹ̀ ńlọ́mbọ̀ lóòtọ́ òun náà sí ọ́dàbọ̀ ẹkú ilé àwọn náà sí bàbá yẹ káàbọ̀ torí wọn orúkọ míì tí wọ́n pè òun náà lọ́dàtọ̀ wọn Ìzọ́nú mìnẹ́lẹ̀ àhàyà àhàyà ìwà wà yudhannu min al-ahya àwọn èèyàn mọ̀ wò ó pé àlàyé ah, ah, lágbájá bàbá àwọn ń bẹ láyé bàbá alágbájá ní lọ ni bàbá alágbájá ní gbọ́njọ́ tó bá ti ń rọ́mọ rẹ̀ wọ́n máa pé ibẹ̀ sì ní lágbájá bàbá rẹ̀ ibẹ̀ ní bàbá rẹ̀ ń bẹ láyé torí pé wọ́n wà àdíyìmù torí pé eh, non non eh, is not is not existing ó jẹ́ non entity ni ń bẹ lóòótọ́ pé ṣùgbọ́n kọ̀ ẹ̀ sixty torí pé sẹ́tọ̀ yẹ kó ṣe ojúdùú kàádámì yìí bíbẹ́ rẹ̀ bí kíni bí aláìsí náà ni ọmọ aláìsí náà ni so èyí wọn máa ń bẹ náà lọ́mọ tó lè bára rẹ̀ nípò bẹ́ẹ̀ ni pé e, kò túmọ̀ pé ibi tí wọ́n ń jìjà gùdù nǹkan ọmọ òrukàn á máa fúnrú rẹ̀ ṣùgbọ́n nínú ọmọ aláìlẹ́ni ó ṣe láàmú sírò òun mọ́ àní kí ìbọnú ọmọ òrukàn ṣẹ́rẹ́ á ń ìjọba fẹ́ kún àwọn èèyàn lọ́wọ́ aláìní lọ́wọ́ so á kí àfohùn lọ́tọ̀ ló fi jọ pé ń gbà mí gbogbo àwọn fanage kìíní àgbẹ̀ and the needy ó ti ká mọ include rẹ̀ torí pé gbàtẹ́lẹ̀ mi rí kọ́bẹ̀ àti fúnlẹ̀ mọ́ kìíní yẹn ẹ rí pé bí okó tá a mọ́ sí náà lọ́dọọdún ẹlòmí bẹ̀rẹ̀ sọ pé okó tó ti ẹ kó ti rìtáyà ni àwọn ọmọ rẹ̀ gẹ́ ti tó bọ̀ omi ìgẹ́ ti ní ṣùgbọ́n sáré nǹkan ọ̀fẹ́ yọmọ wa ni okó ni mí o okó ni mí o okó ni mí o ṣé tàbí ẹrankunrin ẹ dákun ẹjá gbé nǹkan síbi tó bá yàrá sí kíni tó gbé sí so síwájú ká tó bọ́ sí orígun mi ìwé ìwé náà ìpín káwá wò ó nísìnyí pé wọ́n tó wá bàrẹ̀ lọ́mọ òrukàn ó tó ní fàárí fún ọ tó bá mẹ́bẹ̀ lọ́wọ́ báyìí pé ànábì ni ex officio ọmọ òrukàn wọ́n ibi náà ni àfa ò ní ṣe amadu shauki àti magami ṣíkọ yẹn ó ní dukirta ọgbẹ́ bíi búrúdà ni ó ní dukirta bẹ́ẹ̀ yóò tún mi fílkùrọ̀ áánì tẹ́kìrì ìmọ̀tàn onídùkírítà bí yútìmì fílkùrọ̀ áánì tẹ́kìrì ìmọ̀tàn wàkímẹ́tò lòlòwìl makinúni fílì yútìmì wàkímẹ́tò lòlòwìl makinúni fílì yútìmì. sọ́gbàtà ní yútìmì àní al-infirad ó rí pé àwọn góòdì àlúùlú tó wá kìíní wọn kẹ̀rà ṣe lékẹ̀ fún tòun nìkan dáwà ń bẹ̀ ni àwọn òka tó bá wọn kò ní jẹ́ píà méjì wọ́n kẹ̀rà tó bá jẹ́ píà méjì gan ọyọ ìtìbárò ẹyọ kẹ́nẹ̀ ni ọ̀dáwà tí ọ̀sẹ́ nìkan pé ọ̀lẹ́ nìkan yẹn ó ní Allah ó ní ìwọ ànẹ́bí sọ̀lá tó kéré tàbí yú tì mí ọba rẹ ni wàá jẹ̀dẹ́ka ń ti fi ní tó kéré tàbí yú kòrèhánì tẹkìrìmàtà pípẹ́ ọlọ́mọ orúkẹ ni àpọ́nlé ni wọ̀kí mẹ́tò lòlò makinu nífẹ́ yíó tó mi wọ̀kí mẹ́tò lòlò makinu nífẹ́ yíó tó mi ó tún wọ́n pé ìdábẹ̀rẹ̀ pé ah, mi ò lẹ́nìkẹ́ bá mi ti kú ó tún wọ́n pé kò dìdàkudà sáwùjọ ó tún wọ́n pé kò sí kíni kò dìdàkudà sáàárín àwùjọ so bẹ́ẹ̀ ká sẹ́mi mú mẹ́yàn àbí náà. Ah, ọlọ́nkọ́ mo ti sọ ẹnìkan kan wá láì ah, nígbà tó wá rí báyìí àwa tá à ń bẹ̀ láyé àbóbi tóun náà ń bímọ gẹ́gẹ́ bá a ṣe ní ẹni tí ń bẹ tí ò tí ì kú kọ́mọ́ fọkàn balẹ̀ tóun ò lè di ah, tí ó fọmọ rẹ̀ sọmọ òrùka kí ni ojúṣe wa àwa tó bá yàwá tí àwa ń bẹ táwa lọ́mọ tiwa tá a sì lọ́mọ òrukàn láwùjọ ni àbí àwa tó ṣe pé à ń bẹ láyé àwa ni wọn wò pé ẹ̀rù ń bà wá tábà lọ tí àwọn ọmọ ọdọ ọmọ òrukàn báwo wọ́n ah, ṣe. Ah. nínú ẹni tó yẹ kó páyà Allah subhanahu wa ta'ala jù bẹ́ẹ̀ ṣe sọ hmm. ni gúrùpù tí mo sọ pé èmi tí ń sọ̀rọ̀ mọ́ jẹ́ kan nù wọn kódà yìí tẹ́yìn náà ń sọ̀rọ̀ hmm. ẹ̀yìn náà jẹ́ kan nù wọn gbogbo ẹ̀ tó bá jẹ́ pé ìsì ti ń bímọ lọ hmm. ó ti yẹ pé bed continue kódà wa tá a ti wo pé àbí wọ sàárè ní kọ́lọ́ wo sí bẹ́ẹ̀ fún wa ó sì bá fáwọn ìyàwó wa lókun ó sì fún wa lásìkí ó ti yé àwọn èsì àwọn àwa ti bí mẹ́rin mẹ́rin ti tó mi àà ah, kí ló dé yìí kí ọlọ́run ọba ẹ kìí tó yẹn níta níbi ìṣe ìsàkárì yá kọ yẹn àbá níbi yáyá tí ń wẹ esu sùn dàbò tó wá bí ìṣìtọ́ padà ń kó esu jọ àlọ́ níwọ̀ ọ̀rẹ́ ní ìkẹwọ́ ọlọ́wọ́ bẹ̀ pọ̀ jù <laughs> ṣèdíye ẹ̀rọ ti wá ní Sahih Bukhari náà ẹ lè mọ ojú sí àwa tá a jóbi ni pé àwa òbí tá a dojú kọ ni pé gbogbo àwa tá a sì ń bímọ sí tó jẹ́ pé kò sú ọ a kú lónìí a kú lọ́la tèmi bá kú lónìí nísìn ohun tó sú ọ ni pé wọ́n ka one two three wọ́n fẹ́ ka four five ó ti yé pé àwọn ọmọ òrukàn àfa àmọ̀ bẹ́ẹ̀ ni o ó ti yé àti wọ́n nìkan sáwọn pé tọ́ọ́bẹ̀ kú lónìí àbò kú lọ́la kódà kó kú ní next year ohun tó sú ọ ni pé gbogbo ẹni bá ní ọmọ ọdún kẹ́nìsì ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta tó bá kú láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún mẹ́wàá sígbà yìí fọ̀sùọ̀ ni pé ọmọ rẹ̀ rẹ́gísítà sí ọmọ òrukàn ọlọ̀fókọ́lẹ̀ kọ̀lọ̀fókọ́lẹ̀ o ti wà ń bẹ̀ tọ̀ kí ló wá yẹ ká ṣe ọba ẹ̀dà ti kọlu attention wa ẹ̀yin tẹ́ bá rí bẹ́ẹ̀ abẹ́yìn tó yẹ pé tọ́ ẹ̀ bímọ mọ́ yá kádàrá náà ló dènà dèyìn pé problem kẹsẹ̀lẹ̀ wọ́n ní mọ́ bímọ sí mọ́ o báyà bàbá ní kankan ti ṣẹlẹ̀ sí bóyá omi ti gbẹ abómi ọ̀gbẹ àwọn òrèrè ibẹ̀ ti kú torí omi lè mọ́ jáde lára wọ́n sọ pé wọ́n pa àwọn sperma tó lè dọmọ kò sí ń bẹ̀ mọ́ ẹyin tó lè dọmọ lẹ́yìn pé kọ́kẹ́ mọ kọ́mọ sì dárayá àbí gbani ọ̀gbomi dúró mọ́ àbí ti ẹ̀ ti pa pé níbi tómi ni ọmọ dé nì tó fi mọ padà o àti dé ojú sàn ó ó lè ṣẹlẹ̀ ni rẹ pin torí pé ní ọlá jẹ́ pé níbi ọmọ lọ́lá àti yọ̀ wá ṣùgbọ́n mo torí ẹ̀ dìdàkudà fọlẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ ní ṣébi ìjẹrin kọ́ yẹn pé ojú ọmọ pọ́nú táwọn yẹn mọ́ fi ṣe sìnà ẹ̀ i pé kódà ìbínú yìí pọ̀ wọn mọ́ ó ó túmọ̀ pé mo túmọ̀ kọ́ máa jà kì mo sì bí ọmọ ayé sì fẹ́ dàrú ń wọ́n tábà jẹ́ pé a sì ń bímọ sí tá a mọ̀ pé n tó sùọ̀ ní tàbá kú lónìí àbá kú lọ́la àbá kú lọ́dún tí ń bọ̀ lọ́dún tí ń bọ̀ tí ń bọ̀ tí ń bọ̀ tí ń bọ̀ àwọn ọmọ wa sì lè wọnú ọmọ ohun tó yẹ wá àbúwọ náà tẹ́ pé o ti jáde kó ń bẹ̀ gẹ̀ sáré fọmọlẹ̀ sáré bóyá ọmọ obìnrin torobìnrin nínú ànábì pé wọ́n ní ọ̀lẹ ó tún pé gbogbo ẹni tó bá tún bímọ obìnrin àbí tó lè fìyàwó lẹ̀ sáyé nínú tẹ́ ká ṣe torí pé ká pé mo ti kó kalẹ̀ fáwọn ọmọ mi torí kí ẹ ti pé gbogbo ọmọ òrukàn ló bùkátà pé kásẹ̀ mọ́ dáwó fún hmm. ọmọ òrukàn mímẹ́ tó jẹ́ pé olówó lòun fúnra rẹ̀ jọ tí bàbá rẹ̀ sí kíni tó kú ó kọ rẹ̀ ọ̀kàn yí padà ní bàbá yẹn ti fi lè kú ṣáájú kó tó pọ́ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn. ọ̀tá pé ọmọ òrukàn ni ó torí pé ohun tí wọ́n fi ilẹ̀ fẹ́ lómi ní tẹ́ríkà lógún olówó lòun gẹ́gẹ́ ń jẹ́ kódà kọjọ́ mọ òòjọ́ ni tó túmọ̀ pé èèyàn jọ́ mọ orúkìn ò pé olùsìníọ́ ò pé ẹni tó mọ̀ gba fún ti dé túmọ̀ bẹ́ẹ̀ àwọn kan lè fọ́ọ̀lù síbẹ̀ ṣùgbọ́n àtẹ̀ntọ́ àfọmọ́lẹ̀ lọ́mọ òrukàn tó yẹ pé ó fowó lẹ́dẹ̀ àtàwọn tó yẹ pé bùkátà àwọn ọmọ nìkan sẹ́ni tí ó gbọ́ general lọ́ba là ń bá wa sọ̀rọ̀ torí pé ìwọ tó fowó lẹ́ni ọmọ nìkan sáfilẹ̀ tọ́jú ọmọ òrukàn yẹn ewu ń bẹ lóko lóńgẹ́gẹ́ fún rẹ̀ eku ni kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ ọ̀ wá jẹ́ni re yéèni làwọn tàní gbọ́yé láti ráwọn ẹ̀rí kódà anabi sallallahu alaihi wasallam tá a wa á padà síbẹ̀ náà pé e, irú káfí wọ́n ṣàlàyé báwo ló yẹ ọba rẹ̀ dání wọ̀lìyá ṣàlẹ̀dí لو تركوا من خلفهم ذرية ضحافا خافوا عليهم وليتقوا الله وليقولوا قولا سديدا ọba dání kí wọ́n páyà kí wọ́n bẹ̀rù o. ọ̀dà ẹ̀sìn ká ọ̀dà àbí Allah subhanahu wa ta'ala kọ́sọ̀ mi wà o ẹ̀kọ́ àti sọ pé èmi náà lè kú kó tó dọ̀la o pé tí n túmọ̀ pé èmi náà ń bẹ́ẹ̀ náà tí ọmọ páyà pé sáwọn ọmọ mi ò ní dọmọ òrukàn lẹ́yìn mi òun yóò tí mo lè ní tí mo lè fílẹ̀ àbí ntí ẹ̀ ní gbèsè níyì àbí wọn náà tó ní so àyà yẹn wọn náà mọ lọ tọ́ kó tó dọ̀là. lọ́la pẹ̀lú òbí ọlọ́run àti ọlọ́run bẹ̀rẹ̀ dà àti ẹ̀mí wọn àti ẹnìkan kan wá náà ọlọ́run bẹ̀rẹ̀ dà sí fún ẹnìkan kan wá. gbogbo àwọn tá a bá fẹ́ pè wọ́n lé nọ́mbà tí a mọ̀ pé ṣe òun náà ní zero eight one six ninety two twenty one eighty one tá a bá ti wọlé ká kó lẹ́gbẹ̀ẹ́ rédíò wa bákan náà tá a bá ti sálámọ̀ ká lọ síbi ìbéèrè wa lẹ́ẹ̀kan náà. Hmm, ẹ dákun a ń rọ̀ wá káyọ̀ láti bí báyìí láti bí báyìí ò béèrè wa yẹn pàtàkì sí wa. Naam, ìbéèrè yín. Naam. Naam. نعم نعم وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم نعم ọ̀kan náà ọkọ ló kú nísìnyí àbí ọ wá níyàwó kan tí bàbá rẹ̀ fámìlì rẹ̀ jẹ́ àfa ẹ má lọ pe àwọn àna yín torí pé ẹni tí bàbá ti ọ̀já àfa ẹ gbọ́dọ̀ sí nǹkan tẹ́mìrì ò ní mọ kéèyàn ní gbé rẹ̀ sípò tó mọ rẹ̀ pé àwọn bọ̀dá lọ́wọ́ pin bàbá orogún mi lọ́wọ́ pin kódà wọ́n lè pin kọ́kọ́ tì wọ́n yóò pé à báwọn ọba mi ẹ da ẹ̀mí mùsùlùmí rú tí kódà tí wọ́n bá pa àwọn náà kan sọ pé sòtì káwọn náà wá jẹlẹrì ẹ tọwọ jẹrì ló fi ń da jù àfi tẹ ẹ bá mọ tó jẹ pé ẹ kí dúkìá yẹn ọrá rè káwọn náà wá páyà Allah subhanahu wa ta'ala kì kọjú èèwọ̀ fún wọn ṣùgbọ́n ìsìláàmù fẹ́ ká ṣe nǹkan tí ò ní jẹ́ kẹ́mi wọ́n ṣe kíni kọ́dọ̀ ti sira wọn. wa aleykum salaam wa rahmatullahi ni pé àwọn àdúrà tá a máa ń ṣe pé àṣàbáyá bẹ́ẹ̀ àti sọláṣí ìjẹmíyà. àwọn ọ̀sán mẹ́rin nìyẹn. nígbà àwọn onífúlà náà ìyẹn lè ṣe. gbogbo sọlá ti pátá tọ́wọ́ jẹ́ sọlá tá à ń ṣe àtàyà pàfi sálámù la lè ṣe kì í fẹ̀sà fún kankan pé sọlá ti ọ̀ràn yẹn ń rọ gbogbo ohun tí bá jẹ́ sọlá ti ẹ lè ṣe níbẹ̀ tó bó ṣe jẹ́ ni. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ̀dá kò ṣe ìmáàmù bá wà ní tí ń bá kírun júmọ́ àti ẹni tó wà ní tí ń bá kírun júmọ́ ẹ̀dá kò ẹ̀sẹ̀ orí ń bẹ́ẹ̀ ni aṣọ méjèèjì kò ní ìtumọ̀ kankan so àwọn ọmọ ibi tí wọ́n ti kò ní ìtumọ̀ kankan ẹnìkan wà lókínbà ẹnìkan wà lókínbà ẹni tó wà lókínbà lè wọ agbádá kódà lè jàlábíà dé kódà lè kọjá pé tó yẹn ó tún lè mú rẹ kọjá kókó rẹ yẹn ọtọ wọ ọkùnrin tí ń ṣe nǹkan oṣù nìyẹn ni pé kásáwọsọ kí ọ̀tá kò lànà ẹ̀sìn wọ́pẹ́ aládá kan ìsìláàmù ní òzúùzì nẹ́tàkùn ìndàkùnlé masjidi ẹ sọ̀sọ́ lọ mọ́sálásí alùpùpù lè mọ́jọ sọ fẹ́ lómi nígbà mi pẹ́kọ́ tó ń ẹwọ́ ọ̀sọ́ tiẹ̀ tó ní pé kò ní ìtumọ̀ kankan kò sì sí pé ládá ẹni tó wà lùkínbà ju ẹni tí ó wà lùkínbà lọ. wàlẹ́kùn sálàmù warahmatullahi wabarakatuh. naam ah o ti rebete o oh eight one twenty two ninety two twenty one eighty one ìnáà ní nọ́mbà tí a ń pèsè àwọn ọgbà fún táwọn ìbéèrè wa ẹ wa aleykum salaam wa rahmatulahi wa tí a bá tún un tó bá di ọjọ́ kejì àwọn kan máa ń sọ pé àwẹ̀ fájúmọ̀ kan wà tó jẹ́ mẹ́fà ojú wo ni tẹ̀lé àfihàn ó sí àwẹ̀ kan wà lẹ́yìn rẹ̀ lóòótọ́. àwẹ̀ wà lẹ́yìn rẹ̀ kò sáwẹ̀ tí ń jáwẹ̀ Fatima dé àwẹ̀ ṣètò sàwàl ṣètò mílẹ̀ sàwàl àwẹ̀ mẹ́rin ní oṣù sàwàl. àwẹ̀ tí ń jáwẹ̀ Fatima àbí ti kíníkà. Oh, it's 22, 92, 22, 181. Wa alaikum salaam. Ẹ ti wà pẹ̀lú wa. Wàhálẹ́kùn sálàm wa rahmatullahi wa barakatuh. Àkọ́ìtọ̀. Náà rí. Ní pé tẹ́yàn bá jẹ́ ọkụ òrukàn, wọ́n á lọ kọ́ ní òbí kejì ní ilẹ̀ yìí, wọ́n á dé ibi tí wọ́n sùn ìyá àti bàbá Ipe ṣùgbọ́n àwọn lọ ṣe ite ite itẹ́ láti lè kọ́kọ́ kẹ́ ọ̀rọ̀ kásàdúà fún wọn kóra ara rẹ̀ lásán jò ní ẹgbẹ́ tó àwọn gbé fún gbogbo òkú lórí tẹ̀kẹ́ kọ́ra lọ́bi sàárè akẹ́kọ̀ọ́ mi sùn ọmọ ọbú ní ọ̀sán pé kọ́mọ ìsùn báwo sì wàhálà ọmọ sùn kó o o gbà ọmọ tọrọ fún ni àwọn yìí ṣe ìyẹn so ẹ mọ̀ sàdọ́ àfáwọn òkú yọrọ bẹ́ẹ̀ fi lánàá wọlé ìwà nílẹ̀ tó kún un wàlẹ́ kò sàlám wàrà ńsọ̀lọ́ wà káàtì. ìbéèrè mi ni wípé àlèhùdà yìí jẹ́ ilé ètò rẹ̀ wà títí àdúgbò olówà. àlèhùdà yìí ó jẹ́ foundation tá a dálẹ̀ láti mọ̀ fi ṣe dáwà láti mọ̀ fi ran àwọn aláìní lọ́wọ́ ṣùgbọ́n èmi tí ń sọ̀rọ̀ èmi náà nílé kéwú tí mo dálẹ̀ so ó wà ní mọ́kọ́lá à ń pè ní darul hadith lidirasati arabiya wal islamiyya tó ti sọ̀tọ́ pé èmi tí mo jẹ́ olùdálẹ̀ àlùdà yìí èmi náà ni mo ní so àyè ìtajà ọ̀tọ̀ so dáwà là ń ṣe ní níbí so lérí àlùdà so bó ṣe rí nìyẹn ni ò jẹ́ ká mọ gbé kì í ṣe wọ̀ kéèyàn gbé wá pé ilé kéwù mi ń bẹ o ṣùgbọ́n ká lè ṣàǹfààní fáwùjọ ilé kéwù ń bẹ tó jẹ́ tiwa. Hmm. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. A lè padà pé nọ́mbà síta náà náà. àkókò rẹ̀ tàbí tó tún lọ́wọ́ ta wà yìí. lọ́wọ́lọ́wọ́ ta wà yìí àkókò ti tẹ́ pé tó bá ti ń di bíi forty five kéèyàn rí pé yẹn ti ń parí sàárì àbí forty ó ti yé torí pé ó ṣeé ṣe báyà kẹ́kẹ́ lọ jẹ ẹran bí ẹ̀dẹ́ tó kòkó tó yọ ọ́ tán tó bá lọ ní kó close mọ́gbà tó jẹ́ pé pátápátá bí ẹran mi lè háyín tó sàlọ̀ lágbèyàn tó tọmọ orin sí yẹn lẹ́nu àbí dàbínú ẹ̀ tó wáyé wọn fi dàbínú parí sàárì rẹ̀ so nìkan bó ṣe jẹ́ rẹ̀ fún àwa tí ọba ṣe pé a fẹ́ mọ̀ nípa ilé tí wọ́n ní Darul Hadith nọ́mbà tí a lè pèsè òun náà ní o oh seven o oh fifty six ninety one one nine three. ànábà yìí fún ilé wọ́n kọ́ lọ gbọ́rẹ lọ́dọ̀ wọn àbí wọ́n kò kẹsàn wọn ní ọ̀dọ̀ bákan náà gbogbo àwa tá a bá tún fẹ́ kún ètò àlùbúdà lọ́wọ́ àkáǹtì nọ́mbà wa tí a pè òun náà ní six six seven seven one six seven three three three lẹ́ẹ̀kẹ́sì six six seven seven one six seven three three three money point dà wá ń bẹ̀ àti ti di ọ̀la kọ́lọ́n bẹ̀lẹ̀ àkọsẹ́ ni wà subhanakallahu wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ilé ilé ìsìlámà ó wá súnà sùn ẹ wá gbọ́ kàrá súnà ìhálí ìsìlámù déédéé kò sẹ́ni tó lè jẹ́ mùsùlùmí òdodo àfi kò tẹ̀lé ohun tí mọ̀hánmà mú wá ètò àlèhò dálá fi ń pè yín jàmá wá sílànà súnà kálẹ̀ rere jẹ́ lódodo sílànà súnà kálẹ̀ rere jẹ́ lódodo gbogbo onígbọ̀wọ́ atónímọ̀ràn òdodo. Jazakumullahu rabbun nasi khaira. Jazakumullahu rabbun nasi khaira.